adúpẹ́ fọlọ́n àyìn ànábì ọlọ́run bá ní kẹ bá ní gẹ òun àtàwọn ará alẹ́ agbẹ́n tó fi dáadáa tó ń dàrí káàmù kọ́lọ́sọ àná kan nù wọn. jama mùsùlùmí a tún fẹ́ bọ́ sí agbègbè kẹta abala kẹta àwọn kókókó ọ̀rọ̀ tá a la fẹ́ fi bára wa sọ̀rọ̀ a ti sọ̀rọ̀ níwọ̀nba díẹ̀ lórí zakat afiti a sọ̀rọ̀ níwọ̀nba díẹ̀ lórí sọ́dáka afiti síbi project tí a gbé síwájú a fẹ́ ká dá sí tá a sì ti ń dá sí kọ́lọ́mbà nìsan ilẹ̀ rèé bákan náà tún fẹ́ wá pè wá sákìsí ẹyọ kan nínú sọ́dáka tó pín sí ọ̀nà bí mẹ́tàlá àbí mẹ́rìnlá àbí mẹ́ẹ̀dógún pé a lè lò báyìí a lè lò lé a lè lò lé àwa fẹ́ mú kan bẹ̀ waqf anábíwá Musa sallam ó ní ìdàmátàlì ìsànà tọ́mẹ̀dé ni bá jáde láyé tó kú àgàgà mùsùlùmí nkọ́ta àánú àmàlù mo fẹ́ ṣiṣẹ́ rẹ̀ sí ó kódà bí yẹn fẹ́ ṣe lọ́nsí ó dópin àfi tó bá ti ṣe ilẹ̀ illa min thalath àfi nǹkan mẹ́ta kan tọ́já ṣe ilẹ̀ sadaqa jariya sàrá tó jẹ́ pé ọ ń lọ bẹ́ẹ̀ ni tí ń sàn bí odò tí ń sàn bí omi sàrá tí ò ní tán wà ilmun yuntafa bi àti ìmọ̀ tó jẹ́ pé ń ṣàǹfààní lẹ́yìn ìgbà tí ò sí láyé mọ́ bóyá àwọn lecture tá a ṣe tuntun tún bẹ ní ibẹ̀ níjọ́ òní wọ́n gbé àwọn lẹ́kítọ̀ tí bàbá wa ṣe Adam Alilori rahimahullah tó ti ṣe ní late 70s and early 80s nígbà àṣẹsẹ̀ ń bẹ̀rẹ̀ pé à ń ní ẹ̀kọ́ à ń sí màálìmù hádá sàmánù sukut tí ń kó ti mọ́mù mọ́lìkì wà youth pé àkókò kó ìmọ̀nù tí ń sàǹfàní ìmọ̀ àti 60s 70 wa àsọ́ọ́lẹ̀ nìyẹn ó ń sàǹfàní 2020 àgbà tó bá kọ́ọ́lẹ̀ ìmọ̀ àwọn second first century second century ayé ànábìsà sálàm amted win tí wọ́n ti kọ àwọn tíra sílẹ̀ àwọn sọ́yí Bukhari ó ń sàǹfàní títí di òní over 1400 years ago so wàwáládé ń sọ́ọ́lẹ̀ yádùn ọ̀láhù bẹ́ẹ̀ náà ni àwọn ọmọ rẹ̀ tí ó ń sàǹfààní tí ń sàdúrà fún kókó ń ta fẹ́ gbéyẹ̀wò ní wákfù wákfù yẹn sọ́dáka járí àsàrà àti kìí ni òun náà ní jẹ́ wákfù endowment sàrà àsílẹ̀ wọ́n ń pè ní endowment sàrà àsílẹ̀ àbí àjogúnbá lọ́wọ́ pé ẹ máa sí lọ yọ́ máa Lo, kódà bó ti ẹ̀ jẹ́ pé èèyàn ò lè jẹ ogún rẹ̀ ṣùgbọ́n tí wọ́n bá sọ pé endowment nǹkan kan tí ń bẹ̀ẹ́lẹ̀ tó pé ogún ni fún àwọn tí a ṣe fún ìkúwọ̀n beneficiary àwọn ènìyàn sọ̀rọ̀ káàtà àkà yẹn Quran 9 verse 60 ajẹ́ ajẹ́ ajẹ́ tán tán bá jẹ tán tán lọ àjẹkú tán bá kú tán ẹlòmí ó tún jẹ àmì ó tún jẹ àmì ó tún jẹ àmì ó tún jẹ everlasting charity sàrà agbére tí ò ní tán di kìámà unfailing sọdaka sàárà àtọ̀jẹ́ pé gbogbo ìgbà tẹ́ bá ti ń débẹ̀ lẹ́ẹ̀mọ̀ rí nǹkan mú lẹ́ẹ̀mọ̀ rí fún àwọn èèyàn sọ́dáka jáàríyà sàárà tí ń sàn bí odò ever flowing sọ́dáka sàárà àtọ̀jẹ́ pé yóò mọ̀ sàn ni tí ò ní tán sàárà gbére sàárà àṣeélẹ̀ ìníyàn ń pè ní wakf mo fẹ́ ká sàlú ti eh, foresightedness àwọn sọ̀hábà àwọn sàábé wa tó ti lọ àwọn sàábé ànábì tó ti lọ wọ́n mójútó sọ́dáka yìí púpọ̀ sọ́dáka jáàríyà wọ́n mójútó púpọ̀ inú wọn ni Uthman bin Afan rọ̀dẹ̀ aláàánú anúsọ̀ sálángbà tó béèrè tó ní man hafara bí ìràráwọ́ mọ́ fàláwìlì jánà ta ni ó gbẹ́kàn ga fún aráàlú ní Madina ìta ma mú tọ́lọ̀ ó sì fún alùjẹ́ tí ọ̀dọ̀ ma alùjẹ́ náà bin Afan, ó dẹ̀ gbóran bí ìràráwọ́ mọ́ ó ti lóókọ̀ sáàtún lè gbẹ́mì ká tó sọ ni yẹ̀wùdí lónìí bá ó ti ẹ̀gbẹ́mì jẹ́ ń kọ́ lọ ra 35,000 dirham I mean dinar ìlọ́ra twenty dinar ó ní ní sọ́ọ̀bù kẹ́ wá wé twenty tẹ́lẹ̀ nínú thirty five thousand níjọ́ náà lọ́n ọ̀rà ànábì amsas ó ní ọ̀tá rẹ̀ di ọmọ àlùjànnà kọ̀ wá gbẹ títí táwọn níbi jáde láyé kọ̀ gbẹ láyé àwọn Abubakar Umar Usman kọ̀ gbẹ nígbà táwọn ti ń ṣe mamlaka Saudi lọ́wọ́ tí wọ́n tún dé ìjọba ní ibi tí wọ́n gbẹ́ kíní yẹn sí àwọn ọ̀pẹ wá wù yípo bẹ́ẹ̀ wọ́n bá sọ ní oko Usman torí pé omi ẹ̀ náà ni ó bí kìíní yẹn wọ́n bá sọ ní oko Usman omi náà wọ́n fi wẹ́ẹ̀tì tó ní bá gbìn oko yẹn wá ń fẹ̀ sí wọ́n dá up till today sọ́dáka wakfu Usman sì ń bẹ bẹ́ẹ̀ bá Google rẹ̀ rí pé kò dín ní nǹkan bí ten point eh, five eh, million US dollars as at two thousand and eh, thirteen ni wọ́n wọ́n zakat ẹni wọ́n endowment wakfu man, bona afan tó ti ṣe ní over 1400 years ó sì ń bẹ dìsìn tí ń gbalada tabdraman bin auf náà ń bẹ dìsìn tó náà ń gbalada at least àárítan méjèèjì yẹn trace àwọn yòókù náà ń bẹ tó jẹ́ building building tó jẹ́ pé pẹ̀lú ògo náà àtúmọ̀ sọ̀rọ̀ lé ní orí nígbàtí àbátún láǹfààní àti pàdé abẹ́ ọlọ́run bá sọ̀rọ̀ àtàlá kó fún àwa àti ẹ̀yin ní àǹfààní àti lè lo Islam ká fi palẹ̀ òṣì mọ́ ní àárín àwùjọ wa kúrò kókó lè hádà sáfìlẹ̀ lọ́la